Okay. La la la la la la la la Alalalula, one bitty tiny massy, one bitty tiny massy, one bitty tiny massy, one bitty tiny massy. Iji moji lọ́wọ́ moji, moju dúpẹ́ orí, orí ẹni nígbẹ́ ní dẹ́bi gbogbo ènìyàn ẹ bá mi yọ̀ gbogbo ènìyàn ẹ bá mi yọ̀ ara ọ̀rẹ́ aládùúgbò òrìṣà ni máa sìn yàn òrìṣà ni máa sìn yàn òrìṣà ni máa sìn yàn òrìṣà ni máa sìn yàn òrìṣà ni máa sìn yàn òrìṣà ni máa òrìṣà ni máa sìn yàn òrìṣà ni máa sìn yàn òrìṣà ni máa sìn yàn. What are you doing? I don't I don't know my work. I sir. kò ní bá wọn Dead? My music is dead though.